ayọ̀ níbi gbogbo tẹ́ ti láǹfààní àti máa wò wá tẹ̀ gbóhùn ẹnu wa ketekete a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń rí wa inú yín dùn ojú yín ò ní fọ́ o etí yín ò sì ní di tẹ́ ẹ fi gbọ́ wa láṣẹ Èdùmàrè èmi ọjọ́rú ńlá tún kọlù ọjọ́ kẹrin láàárín ọ̀sẹ̀ tá a wà yìí ọjọ́ kẹtàlá nínú oṣù kẹwàá gangan àánú kó máa fi lé wa ṣe bùgbé kí àánú wá àtèmi àtẹ̀yin àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé kó máa wá wa rí o ká lè rájẹ jẹun láṣẹ kẹtàlá ẹ wò irun á wá sọ́dọ̀ wa láṣẹ tó kù nínú ọdún yìí ó ọjọ ọjọ́ seventy nine out of three hundred and sixty five nǹkan ti ń sá báyẹn seventy nine àdókù ọlọ́wọ́ bàbá mi mọ̀ sànú wa alátẹ̀mí a ẹ káàárọ̀ lórílẹ̀‐èdè amẹ́ríkà ẹ mọ̀ káàárọ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì ẹ káàárọ̀ lórílẹ̀‐èdè germany ẹ káàárọ̀ ní canada ẹ káàárọ̀ ní pakistan ẹ káàárọ̀ ní gbogbo ibi nílẹ̀ adúláwọ̀ pàápàá ẹ káàárọ̀ lórílẹ̀ wa nàìjíríà níbi tí a bá ti ń láǹfààní àti máa wò olùgbò òjẹ́ sọ pé òun ò mọ̀ mọ̀ wá èmi ni adéolú dàmílọ́lá josephs apẹ́tẹ́ èdè tó fáwọn èdè bóra jù gbẹ̀mí olódò inú àkéde sí ọ̀gbìn olówó ya pèdèpèdè ìta gbangba lèmi pàtẹ́ èdè mi sí àánú òpòyàn ni mo gbá ti èdè mi kà jíjẹ là á jẹlé pípè là á pèrè àti bí àti èdè dédé ẹ̀dọ́ ṣe dédé èdè ẹ gbọ́ kọ́ ń bọ́ kí àwọn ìròyìn lónìí ntẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà o ẹ káàárọ̀ o mo mọ̀ pé tí káràbílà lára àwọn oríkèé tí mo mú mọ mú mọ mú mo ti ẹ̀ ti gbàgbé kí n sọ tí yóò tó gún la èmi ni Basọ̀run gbogbo pèdèpèdè ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ilé rabila abẹ́rẹ́ lórí kìíní haúsá ó even if i don't now have um, oríkì from where i come from i need to make everybody. lọ sí sọ̀rọ̀ kí ni wọn kò oríkì dọrọ láwùsá kí ni ń jẹ oríkì. yourselves that's um, why we're here. gba ibi tá a ti mọ dara aláàbòrè ẹ̀yin ẹ̀mọ́ mi kan ṣe ẹni máa ṣe sọ fún yín ẹ̀mọ́ gbàdúrà bá a ṣe ń kàwé ẹ̀jẹ̀ adánú ara wa dùn nítorí ìbànújẹ́ kò ní gbélé mi kò ní gbélé wọnú ọkọ̀. alright beautiful um, when it's the morning from here Baba Gbagede Imo TV yeah. where we bring it to you Ojumo Alayo the Good Morning Talk Show where we shall be talking about some trending issues concerning what is happening within Nigeria and the four corners of Nigeria as a nation, and wanting Nigerians in diaspora and every other part of the world to get to know what we are saying this morning is an interesting packet, I tell you. And from the Gregorian calendar, we have less than 79 days from the 365 days in the whole year. Yeah, it's so wonderfully well that yes, we, we, start the year from January to this moment and we're still breathing. God bless our homes and God give the family of those who have changed the address to God's side the fortitude to be at the loss. We're not mocking them, but saying God, we appreciate your goodness in our life and for bringing us to this moment. And I tell you, it's going to be an interesting package this morning. Fine, even if I did not have the OD key, I'll let you know that yes, God Almighty is the <laughs> first Alpha and Omega that has spared my life to this moment. And I tell you, you wouldn't uh, tell me you wouldn't like us anytime soon because here we are the pace setter. If you're not here, you're missing out something. Get tuned and get to see what we have to say this morning. I am yours faithfully, Rabila Lawal. Joseph was saying something. Do not bother about that. Let's bring it to you. What will God for your building? Àwọn tá a ní ẹ̀wọ̀n ká tó máa lọ sórí ẹjẹ́ akọrin September kò máa kó wà lọ́mọ lọ. September kò ní kó wà lọ́mọ lọ. Ó yá October kò máa kó wà lẹ́bí lọ. October kò ní kó wà lẹ́bí lọ. Oṣù bàbá Bàládé. Bàbá lókè ṣọ́wá nínú ìbànújẹ́. October kò má kó wà lẹ́bí lọ. Ìtẹ́ fẹ́ gbọ́ gangan. Ìbẹ̀lẹ̀ bí o, ẹ gbádùn ẹ̀dọ̀bà, ẹ mú gbàgbé, ẹ láǹfààní àti máa wò wá rékété tó bá ṣe pé gbà àkọ́kọ́ tẹ̀yìn darapọ̀ mọ́ wa rèé. Bàbá Gbàgede Ìmọ̀ TV lórí YouTube, ẹ̀yẹ́ tí a ní subscribe ẹ tún ní kinní kan bí aago ìgbàlà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aago ìránnilétí ni notification bell lè gòkè tí ẹ bá ti tẹ̀ gbogbo ìgbà tá a bá ti dé yóò mọ̀ sí yín gbẹ́rẹ́ pàpọ̀ olófòfó ni ó sọ fún mi pé wọ́n tún ti dé o àwọn ọmọ alálùbáríkà yẹn ti dé ojú aláyọ̀lẹ́yìn lòún sì máa fi wò wá káàkiri àgbálá ayé tó bá ṣe pé lórí Facebook ni gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ìyẹn lórí òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lẹ́tì mọ́ wò yẹn IG on Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ mọ̀ wò wá ẹ jẹ́ àlọ́ sí ìkànnì tọrọ yín léka wa gbàgede ìmọ̀ live at gmail dot com ìyẹn lórí gmail ìkànnì tọrọ yín léka wa nìyẹn ẹ̀ka ìpolówó ọjà wa ńlá kan lù báyìí ṣùgbọ́n ẹ gbọ́ léde gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ mi ṣe kàálẹ̀ fún yín léde yorùbá fẹ́yìn tẹ́ ẹ̀ bá gbéde yorùbá dáadáa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ aláfibọ̀ làwọn fi ṣe níbí yìí rabila gbanja wọn ṣe kọ́lé mọ̀ pé kì í ṣe kékeré. in case you're just joining us for the very first time or probably you've been joining us seeing what we're doing and it's so interesting to you I'll let you know that We'll have our three major social media and where you can link us, link up with us for every scintillating program that we bring before you. And on YouTube, Canada Baba Gede Imo TV. Subscribe on it, and the next icon you see closely to it is the notification bell. Click on it; it gives you notification concerning our programs as it comes. If you are on Facebook and you want to see Baba Gede Imo on it, the handle is this Bagede Imo with Adebayo. This is our social media handle on Facebook. And please follow. Click on the follow button. You like keep it. having and like it more and continue to share so as for you to be one of the shareholders from this um, TV channel, which is an online TV channel. And there's no other place you can get it better. if it's not here at Baba Bagede Imo TV. And on Instagram, I like to tell you if you're using an Instagram handle, and you want to see what we do and how it's so sweetly to people's viewing pleasure and all the listening. Because if you're viewing and you're not listening, you're missing out. Yeah. Attentively view it and listen so as you can understand why you need to be there before we come on at the right time 8 a.m. to 8.30 for now. The more time you call on the marketing department for adult placement, I tell you, we're going to have more than one yeah. hour or yeah. two about concerning what you bring forth. Because I tell you, market. Market you're doing or services you're rendering without goods and services that you're doing, without a very good channel for advert placement, I tell you, most of the people all around the four corners of the world wouldn't get to know what you're doing. But with us, I tell you, give a trial so it convinces you. Once again, welcome this morning. 79 days remaining from the 365 days of the whole year. Give God our praises. Oh, Let's have onídúró mi yẹ ṣe é o bó ṣe nìyàn ló dúró ni wá ti máa sọ̀rọ̀ bó ṣe nìyàn ló dúró ni wá ti sá lọ bó ṣe nìyàn ló dúró ni wá ti máa sì regún onídúró mi yẹ ṣe. kọ́lá haúsá ló jẹ́ ká gbọ́ tàǹdàrán tàǹdàrán tàǹdàrán ẹ fẹ́ jẹ́ àpò ńbẹ̀ ẹnìkan kì í tẹsẹ̀ fọdọ̀ kó tún máa kí bí òtútù ẹ jẹ́ ká mú àwọn kókó kókó kókó tá a ní wá fún yín lóòrọ̀ tòní lẹ́yìn tẹ́ ẹ bá ti gbọ́ kókó yẹn kẹ́ ẹ tó lọ sí kọ́ńbọ́ọ̀kì àwọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn táwọn kà wá fún yín á dojú ọjà àmọ́ kó tó nípa dojú ọjà ẹ gbọ́ àwọn kókó tá a mú wá fún yín láàárọ̀ tòní. ẹ mọ́ gbà kí wọ́n dá olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà oko ikú ńlá ń rọ́ọ̀lẹ̀ fún yẹn o ìròyìn yẹn ń lo jáde ní yàjóyàjó tá a ti ń pẹnu lù látàná òun ló tún wà lẹ̀ là ń jẹ lẹ́nu ló ń pè ràn bí iná yẹ àkórí kan nìyẹn ẹ tún bọ̀ látẹnu ilé ìgẹ̀ẹ́sì. Absolutely, the saying goes that yes, we shouldn't let Sunday go be freed from Benin Republic back to Nigeria because if it happens, definitely it's going to be like sitting on a time bomb because his health and life is not certain or secure. Let him remain where he is, and possibly constitutionally, his freedom is what we expect. Do not let him come to Nigeria for now. More stories to come from that headline from the dailies. Àwọn ìyá ọlọ́mọ mẹ́fà àti àwọn ọmọ kéékèèké mẹ́sàn-án lórí ti kó yọ o láti àkólò àwọn tọ́jú agbésùnmọ̀mí ikọ̀ Boko Haram tí wọ́n dún mọ̀húrú mọ̀húrú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ yẹn lóòrọ̀ tòní náà. Six women and nine children have escaped from the captures hands of Boko Haram and it's still happening that yes, these guys come on to towns, do what they want to do and run back to the shelter from their own um, where they kept these people and um, it's a glorious thing that yes, six women and nine children escaped from the captors' hands. ọ̀kan lára àwọn balógun ìyẹn àwọn agbórí ogun eh, aṣíwájú wa nínú ogun ló ti sọ ọ̀rọ̀ kan ló ní òun ń bá olóyè Sunday Adéyẹmọ òun ń bá a ṣùgbọ́n bí Sunday Adéyẹmọ bí ò bá sí ń bẹ̀ á tún sì jà fún ẹ̀tọ́ àwa ọmọ ilẹ̀ kóòtù òjire àmọ́ ọ̀rọ̀ yìí ó fẹ́ jọ bí ẹni tó fẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde kó lọ́ọ́ bàbá ó ṣàánú wa lọ́wọ́ ọ̀tá ẹ̀kúnlé lọ́tà wà ní ilé ẹni báyìí ńlá ṣe bí ń gbé ẹgbẹ́ ọkùnrin rẹ̀ lóòrọ̀ tó ní. Like the saying from the airman and before I let you know what the headline is in English It's just saying that, yes, whatever you want to do, fear no other person than the person you choose as your friend. Yeah. It's a saying coming from one of the warlord, number one warlord, saying that, yes, he has on his mind the Yoruba nation at his heart. But there's one question I need mm. to hmm. ask Nigerians in diaspora and Nigeria at large back home right here. Are you sure of what this warlord is hmm. saying? We're not mentioning names, we're not condemning anyone. But if you are there and you are here, where do you think the world will see you as? Remember one thing, a day is coming when the mouth will not speak anymore, where the body will not move anymore. Do the needful at the right time. And if you love your fellow brothers, like the Bible says, love your fellow brothers just as he loves you. One love. Let's get to know more about those things this morning. Aṣáwọ̀ ọ̀gbọ̀n gbọ́dọ̀ parẹ́ ẹ wo ẹ mọ́ gbàgbé o bàbá gbàgede ìmọ̀ TV láti mọ láǹfààní àti mọ̀ wá lórí youtube tẹ bá ti débẹ̀ ẹ tẹ àmì subscribe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ mọ̀ rí aago ìránnilétí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a pè ní notification bell ẹ lọ tẹ̀ yẹn náà sí ẹ jẹ́ ká tún wá fìyẹn sílẹ̀ ẹ jẹ́ a sórí facebook ẹ rí gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa nù tó bá ti pé lórí ig ó múlẹ̀ yìí wà ẹ rí gbàgede ìmọ̀ underscore twenty two ìkànnì tọrọ yìí lè ka wa gbàgede ìmọ̀ live at gmail dot com ẹ jẹ́ àníṣó ó di rẹ̀rẹ̀ mú lójú ọjà káàró sí ìtàǹtà à ń Absolutely, we need to go on a commercial break possibly because we already have people tripping in with their uh, advertisement placement on our channels. You wouldn't miss it out if you do not do it. But if you don't, I tell you, more games and something. We'll be right back on the shop right now. ilẹ̀kẹ́ pọ̀ gbó kí ṣògo tó yan kele láàyò ọ̀pọ̀ igi ní bẹ ní gbóká tó fi gé ọmọ gbégbẹ̀ dù ilé ìwé calvary ti ń bẹ ní arepo ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta mogba kákọ́ ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé tó yanran títí ò lábùlà àní tẹ̀gọ́ ní ẹ̀ ilé ìwé calvary ni ẹjẹ́ agbé e fún o yàrá ìkówèésí tó kún fọ́fọ́ fún ojúlówó ìwé yàrá àṣedọ́rawò tó ní àwọn irinṣẹ́ ìgbàlódé ti ìmọ̀ ìjìnlẹ̀ bìbà yàrá ìkàwé ti ń pe ọmọ wá kàmí wá kàmí dánwò ńlóbìyà ọ̀kẹ́rẹ́ àyè ìgbaniwọlé ń bẹ sí àwọn yàrá ìkàwé bíi ìwé ń derí àbà òṣòfò nursery primary girama kékeré tòun girama àgbà ìjọba lù ú lóǹtẹ̀ gbà gbà. Calvary Group of Schools ń bẹ ní one two five Calvary Avenue Pipeline Àrèpò ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ www.calvarygroupofschools.com ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ọ̀tọ̀ lọ́tọ̀ ní tọ́lú wò ẹ mọ̀ káàbọ̀ látòjú ọjà ti lọ́rọ́ kó sí ntàntà ẹ̀yin náà ẹ gbé ìpolówó ọjà yín wá kílẹ̀ ń ṣe kílẹ̀ ń tà kílẹ̀ fẹ́ kára yín ó gbá yín mọ̀ kì í ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yìí nìkan ṣo káàkiri àgbáyé kílẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ ń tà bá a gbé síta àwọn èèyàn ó lè mọ̀ nípa rẹ̀ á ti lọ́rọ́ kó sí ẹ̀yin náà ẹ gbé tiyín wá ẹ jẹ́ ká lè fi tiwa gbé tiyín lárugẹ. àwọn kókó kókó kókó tá a ti mú wá fún yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí í bẹ́ o nítorí pé àìdúró ni jó ẹ mú gbà kí wọ́n dá olóyè Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho Ìgbòho òòṣà padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà láti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ olómìnira ibi tó wà tí wọ́n ti fi sínú àhámọ́ ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ilẹ̀ kóòtù òjíire tó ń sọ pé dọ́dọ́gbọ̀n orílẹ̀-èdè àwa ọmọ ilẹ̀ kóòtù òjíire ó gbọ́dọ̀ dádúró Yorùbá nation ó gbọ́dọ̀ dádúró sẹ́ aláwa ò ṣe ti yín kàkà kíkì nìwọ̀n ṣàkàpọ̀ ẹ̀pọ̀ àyàmọ̀ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ pé tá a bá dá padà wá sórílẹ̀-èdè wa nàìjíríà bí ìgbà tá a fi lọ sórí òrùlé sùn ni o bí ìgbà tó ṣe pé wọ́n fi àwọn nǹkan wọ́n fi sí i la nígbà tí nǹkan yẹn bá wà lára rẹ̀ yóò wá mọ́ pa díẹ̀ díẹ̀ yóò bá kú bọ̀ wọ́n sọ pé bíkú lé ò bá pani tó dé ò lè pànìyàn ẹ̀kúlé lọ̀tá wà inú ilé ẹni láṣẹ bí ń gbé ṣùgbọ́n ọ̀rọ̀ yorùbá kan náà ló tún wá sọ wípé kòkòrò tí ń jẹ̀gbájàre ìgbà àyọ̀jàre ẹ̀fọ́ nítorí pé ìwọ̀n bàbá yìí ń lewé oko ń sùn mọ́ olóyè Sunday Adéyẹmọ àmọ́ kí yín o gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àwa náà là ń kí yín àti gbogbo àwọn Yorùbá tí ń bẹ káàkiri àgbálá ayé ọwá ń sọ nínú ìròyìn yẹn pé tó bá fi lè padà wá sórílẹ̀ wa Nàìjíríà ikú wẹ́rẹ́ wẹ́rẹ́ báyìí ni nítorí pé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan mọlé ni wọ́n padà wàá fi ṣe kó má bàa di pé ẹnu tàkúté òun ni olóyè Sunday Adéyẹmọ tí yóò padà wàá sí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ lọ gbá ìwé ìròyìn yẹn mú tàbí káàkiri àgbáyé bíi tẹ́tí láǹfààní àti máa wà pẹ̀lú kókó yẹn tó ń sọ wípé ẹ mọ́ gbà kí wọ́n dá olóyè Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà padà wá sílẹ̀ ní wa Nàìjíríà láti orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀ nítorí pé pàkúté ikú òun lọ dẹ́lẹ̀ dé ẹ̀gbọ́n lẹ́kùnrẹ́rẹ́ sí i. Same stories as it that yes, we shouldn't allow Sunday Igbo, cheap Sunday Igbo back to Nigeria from Benin Republic because why? Untimely deaths are with him and there are so many other channels wanting him never to exist or cease existence in the world so far because of the agitation is being yelling for the people of Odo Nation. And it's just a calling that yes, let the Yorubas rally round to supporting what Sunday Igbo carries. For why? There is always a reason for season, and there is season for reason. It has what it takes to making sure that yes, Yoruba Nation stand as it expected. We are not saying no to anybody, but all the same, let the needful be done because most in the past that were arrested and extradited back to the country they only have little life to live. If you're so interested in more of this, then it's, it's on the Nigerian newspaper from Nigeria this morning. And since yesterday, we'll be talking about it that yes, Sundays goals, cheap Sundays goals, health needs quicker response by professionals who wouldn't say no to his ill and hearty condition on earth. all hands must be on deck in nìyà. absolutely. kí gbogbo wọn ṣiṣẹ́ pápápá ẹ wò àṣìpẹ̀ kẹlu ìròyìn ẹ jẹ́ a sórí ìròyìn míì tí ń bẹ́ẹ̀lẹ̀ àwọn ìyá ọlọ́mọ mẹ́fà àti àwọn ọmọ kéékèèké mẹ́sàn-án lọ́lọ́wọ́n bá mi bá ṣe tí orí kó wọn yọ látinú àkóló àwọn agbésùmọ̀mí tá a mọ̀ sí ikọ̀ Boko Haram abúlé kan tí wọ́n pè ní Takunlashi tí ń bẹ ní ìpínlẹ̀ Borno ń ló ti ṣẹlẹ̀ o lágbègbè àwọn ọmọ ṣíbọ̀tì tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ọmọbìnrin ṣíbọ̀tì yìí ni wọ́n kó lásìkò kan tó di pé gbogbo wọn ìtó pọ̀ jù lára wọn ti wá di ìyá ọlọ́mọ ìtó ti bí méjì ti bí méjì ìtó bí mẹ́ta ti bí mẹ́ta ṣùgbọ́n <laughs> ajá tó ní ilé ẹkùn tó bọ̀ ni ẹ̀jẹ̀ amọ̀ kí kú oríire àwọn ìyá mẹ́fẹ̀ẹ̀fà yìí tòun ti àwọn ọmọ mẹ́sàn-án ní ìpínlẹ̀ Borno òun lórí dá sí tí orí kó wọn yọ lákòlò àwọn Boko Haram làwa ń pè wọ́n lọ́dọ̀ tiwa ń bí mi mọ́ bẹ́ẹ̀ ń ṣe lè pè wọ́n nítorí èdè ti yín o gbọ́dọ̀ wa boko boko boko haram wọn ò ní lọ́wọ́ tó wa nítorí àìsí ètò ààbò tó gbókun lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ló fà á tí nǹkan yìí tó fi ń tẹ̀ síwájú ó ní yorùbá fi sọ pé ẹkún ìnìmbàkùn wa bí ò bá sí nǹkan kan ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ̀ ẹ sì mọ̀ pé obìnrin kan kì í jẹ́ kúmọ́lú nítorí pé kúmọ́lú kì í ṣe oko obìnrin ìdí ni o ó ní ìdí tó bá wa ṣe rí ọ̀yẹ̀ kan tó bá o tó rọ̀ mọ́ ẹ fẹ́ gbọ́ àbí oníṣẹ́ lórí ìròyìn ẹ jẹ́ a lọ sórí àwọn ìròyìn ẹgbẹ́ kejì ẹ̀ sí rẹ̀ kẹ́tùgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ láti six women and nine children kidnapped in the northeast are escaped their captors walking for six days through the bush to freedom an official said. The 15 hostages were seized separately from the farming village villages of Takolashi in Borno State, Chibok district and Kafuri in neighboring Adamos on district several months ago. Chibok was the scene of 2014 abduction of more than 200 schoolgirls by Boko Haram, which earned the jihadist group global notoriety. Three of the hostages, along with five children, were seized during a raid on Takalashi in October last year. And this thing keep happening. I wonder what the Nigerian security operatives and personnel are doing. We clamor concerning the end size protest, which the anniversary was held in some part of the country. And here again, we have a threat and I tell you, if the SWAT can keep having what they think is rightful within the states and communities, why not face the core cause tyrants or the reckless killers or insecurity rocking the nation and let the people within the state have a peaceful coexistence among themselves. Where the crime is truly happening is where we need you guys. The headline is six women, nine children escaped from the captors who are the Boko Haram insurgents. ní ẹ jẹ́ kí n bí ẹ ń pé kí ni ìtumọ̀ swat. swat mm, kí ni ìtumọ̀. the reform made from the SARS. from the SARS SARS with another title. <laughs> ọlọ́wọ́ ṣàánú wa lọ́wọ́ ẹni tí ń ṣọdẹ tá a ṣọ ẹ̀rẹ̀bílà mm. ṣọ́ra rẹ̀ mọ́kànmọ́ rẹ̀ síta o bí nǹkan ṣe ń lọ yìí mọ́kànmọ́ rẹ̀ síta kó má lọ di pọ́jọ́ kan ni wọ́n bọ́ǹbù àdúgbò yìí nígbà bá lọ kọ́nà ń ṣàánú wa ẹrù wa ò ní dẹrù olè ọmọ wa ò ní dọmọ lọ́mọ aya wa ò ní dayáláyà ìròyìn míì tún rèé níbi tó ti ń sọ pé ọ̀kan lára àwọn olórí ogun tí wọ́n jẹ́ balógun nílẹ̀ Yorùbá gangan ilẹ̀ kóòtù òjìire ni wọ́n ti ń sọ̀rọ̀ òfegè kan o ó fẹ̀jẹ̀ sínú ó tutọ́ funfun jáde ó ní hmm, gbágbábálà wà ń bẹ lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho bíi ké nítorí pé bí òun tó bá wà lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè olómìnira Bẹ̀nẹ̀ àwa tá a tún ṣìkò lórí orílẹ̀-èdè nàìjíríà àwa náà wọn jà fitafita fún ilẹ̀ yorùbá láti dúró yorùbá nation ipò gbọ́dọ̀ dúró gangan ni o ta lẹni tó sọ̀rọ̀ yẹn mi ò ní sọ́kọ rẹ̀ fún yín ẹ jẹ́ n fi sí suspense láàárọ̀ tòní ẹ lọ kà á nínú ìwé ìròyìn lójoojúmọ́ wa níbi tẹ́ẹ̀tì mọ̀ rí àkórí yẹn tó ń sọ wípé ọ̀kan lára àwọn olórí ogun ìyẹn balógun kan ní orílẹ̀-èdè wa nàìjíríà kì í ṣe láyé nàìjíríà nìkan ní ilẹ̀ yorùbá gangan níbi tó ti sọ wípé gbágbágbá là ń bẹ lẹ́yìn olóyè sunday igbòho bí ike àwa náà fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ kóòtù òjire yorùbá nation must stand ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bí ẹni tó fẹ̀jẹ̀ sínú tuntun tó fàfún jáde ló bá dé o. There is this headline from the daily this morning, The Punch, probably saying that yes, the Yoruba nation must stand to uphold, even if Sunday Chief Sunday Igbo is in the country or not. This is coming from one of the notable warlords, number one warlord, with the name will come out from her mouth, but ultimately we all know who this person is. If truly what he is saying from the dailies as interviewed from what he addressed and had it that yes, Yoruba nation must stand with Salisbury's presence in the country or outside the country because he is also the bona fide son of the Yoruba um, lineage. And ultimately, we know the records of this person talking from the past and from the happening and since the first day, Sunday, Chief Sunday Igbo says about Yoruba Nation now. All the time, Sunday Igbo, Chief Sunday Igbo was doing his own action, liberating the Yoruba towns from this unknown government and the banditry rocking the southwestern part of the country. And even some of the Fulani edits that have been doing recklessly acting with no caution. And even if you go to report, let's say, from the caption that says, whenever these uh, Fulani herdsmen operate their illicit acts, we don't have arrest or prosecution. But most cases, when the Yorubas, the poor farmers, the armless farmers who have gone to the farm to work so as for them to eat, this guy sweats, this guy work with hard labor, and still some people from the bush. Are we saying they are spirits? Nigerian security and the federal government and state government. What are they doing? What are they doing? When the Southwesterners go on rampage, we'll see arrests and police records to show. But when these Fulani elders go on rampage, rape the teenagers, kill the women and the poor men on the farm, when they will think Nigeria will rise again from agriculture, which is known for. more to come from the next headline and the short details of the next headline we'll be talking about this morning. Thank you. Bí orin bí orin ló ń ṣe mí láàárọ̀ yìí, mo tún lórin kan tí mo fẹ́ kọ lórí ń tà kálẹ̀ yìí. For how long shall we stand? For how long shall we stand by and watch our future eroded mm. without wasting generations? Mm nepotism, segregation, shooting, looting, killing, starvation. Men are deprived of what is their hope. For how long for how long. shall this continue? Òun ni gbogbo wa ṣe ń pè ìpè ó tó gẹ́ bá a bá kó tó nílùú asinmi àìtó nílùú akànjọ̀gbọ̀n bàbá kó tó ẹ̀mí Fúlàní ẹ fọwọ́ yín sábẹ́ aṣọ ẹ fọwọ́ yín síbi tọ́wọ́ ń gbé o. Mm. àwa tá a sì ń jà fún ẹ̀tọ́ orílẹ̀-èdè wa ìyẹn láti ilé ìrí Yorùbá nation ìlú àwa ọmọlẹ́kọ̀ òtù òjìrì ọlọ́wọ́ bá àmì ajẹ́kájà débi ìyè láṣẹ ìdùnnú ẹ̀ ẹ́ gbogbo ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ sí àrẹ̀bílà ìgbóni òwò sàgbà lọ́bílẹ̀ Yorùbá ló wà pẹ̀lú àgbà. I am a Nigerian and if the Yoruba nation come as mm. I wish. Ó di Yorùbá. I have been a Yoruba person. Ó ti di ọmọ Yorùbá gangan. I have my citizenship. Gangan gan nítorí pé o fẹ́ wa Hmm, náà ní lọ fáwọ́sá báyìí rẹ̀ wá ti Yorùbá papọ̀ kí n lọ. Joseph, I have never been any part say na my Nigeria. Oh. So if this mission comes to reality, mm. I tell you, Yorubas are blessed. It's only that yes, we have some alchemists that have been doing bad. Mm. One question to all people who are profound sons of Yoruba land this question goes with no answer from the Google or Instagram. But In within our soul is this. If, if, if the Yoruba world stands with its purity and blessings, I tell you, everything that has happened in the history or before the history of Nigeria as a nation, Yoruba has been on the forefront. Very, very. Let's appreciate very, our goodness. Very. Let's appreciate the blessings from the Yoruba world. I support Yoruba Nation wholeheartedly. Èmi náà ti lẹ́yìn o, mo ti lẹ́yìn, mo mọ̀ pé ẹ̀yin náà mo ti lẹ́yìn nílé. Ẹ mọ ṣí ẹ rẹ̀ níta ti mú wá láàárọ̀ tó ní bẹ́ẹ̀ ṣé ń wò ó, ẹ mọ̀ pé ká, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í mọ̀ ṣe kéékèé, ẹ mọ̀ gbọ́ wa dànù, ẹ mọ̀ gbọ́ wa dànù, ẹ lọ sórí òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbàgede ìmọ̀ with aláwòye Adébáyọ̀ kẹ́ ẹ lọ wo bá a ṣe ń lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ ẹ máa Baba gbàgede ìmọ̀ tv ibẹ̀ lẹ́ti rí lórí youtube tó bá ṣe pé lórí instagram ni ẹ lọ mọ wò wá gbàgede gbàgede gangan lórí gbàgede ìmọ̀ underscore twenty two tàbí gbàgede ìmọ̀ live at gmail dot com ibẹ̀ lẹ́tí lè bá wa dòwò pọ̀ kẹ́yìn náà lọ mọ̀ wò ẹ tẹ subscribe button lẹ́gbẹ̀ẹ́ ti YouTube yẹn ẹ tún wá rí aago ìránnilétí ẹ tẹ̀ yẹn náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òfófó ni ó mọ̀ ṣe fún yín o àwọn ọmọ tá a lérò òun gbogbo ohun tá a mọ̀ ṣe ni pé káwo sáré kiri ká ṣe wàhálà kẹ́yìn ó lè mọ̀ jẹ̀gbádùn kẹ́ ẹ mọ̀ ibo ló ń lọ ìbáwo ibo la wá fẹ́ kù sí báyìí ibo la fẹ́ dojúkọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ilẹ̀ adúláwọ̀ pàápàá ní ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjìire ẹlẹ́mbẹ̀mọ̀ ẹ̀ tún gbọ́ à ń bọ̀ lẹ́ẹ̀kan sí i. Absolutely, it's that way that we usually do it. And in case you're just joining us, we have three social media handles which you can link up with on this. On Baba Bagede Imo TV, that's on YouTube, and click on subscription and click on notification bell so as you get to see more of the updates that we have for you. It's just a bell to tell you they have come again. What have we brought before you? Always be there before the program. Always be there after the program. Review and review to share. And on Facebook, Bagede Imo with Alawiye Adebayo. Follow and share and like our page. You will see why you need to be there. And on Instagram, Bagede Imo underscore 22. These are the programs for today. And I tell you, it's been a wonderful time because I know you have been there to watch and listen to see what we are doing. I know about that. But ultimately, your goods and services needs to be on our advert placement because it's only a token to make the world see and understand why your goods and services is yeah. essential. Yeah. Before I mention my name and before we call it a wrap, let's have one of the translation of something good from the Yoruba path. And if you still can't have that for now, all you need to do is please review it from the beginning of today's program and see what we have shared. Nigeria is crying. Nigeria is already like a sinking ship that needs a repair. And Yoruba nation needs to stand. Let's be prolific. Let's be proactive. Let's be genuine with what we prescribe yeah, and with yeah, what we uphold. Yeah. Chief, Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, the Lord Alpha and Omega that has opened this morning till this moment till forever.com. Hmm? You shall live Lord, in and at and return with freedom. There is no man that stands with his people that get defeated. They will never get defeated. From the whole of the house of Baba Gbagede Imo TV, with which Baba Gbagede Imo TV As well, we're talking from the CEO, which is Baba Bagede Imo himself, Alhaji Alawiye Adebayo. We are here to tell Chief Sunday Adeyemo a whole and hearty, resounding health status. God will shade your enemies. Amen. Amen. I am yours faithfully. Rabila Lawal is my name. Keep watching Baba Bagede Imo TV. Agbádùn yín, bàbá wa, olóyè Sunday Adeyemo Sunday Igboho, kò sí ní tí ó ṣe yí kàkà kó rẹ̀ yín ẹ̀yà múrẹ̀ rodò ni kókókó la ọ̀tá ó máa le ní gbogbo ìgbà tá a bá ṣe ń pè yín ẹ mọ̀ jẹ wa nítorí pé kì í ṣe àdáṣe níṣẹ́ yín àdáṣe ní ohun mọ ìbá kan ò gbọ́dọ̀ hùn nìyàn àwa fẹ́ ṣẹ́wélé lápá bí yìí tẹ bá ti gbádùn ẹ̀ ẹ̀yẹ tẹ subscribe kẹ̀ tó wá lọ sí notification bell ẹ mọ̀ wò wá rẹ̀kẹ̀tẹ̀ níbi tá a bá ti ń láǹfààní àti máa mú àwọn ètò yẹn lọ́lọ́kùn òjọ̀kan ẹ mọ́ gbàgbé o lónìí yìí kan náà a sì ní àwọn ìròyìn lọ́lọ́kùn òjọ̀kan tá a mú wá ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń bẹ ń bẹ síbẹ̀ ìròyìn àgbáyé ìyẹn náà sì wà ńlẹ̀ tá a ní ń pamọ́ fún yín ẹ mọ̀ kú mẹ́ bàbá gbàgede ìmọ̀ tv lórí youtube ẹ lọ síbẹ̀ ẹ subscribe kẹ́ sì notification bell tá a bá dáwọ̀ mú gẹ̀gẹ̀gẹ̀ á forí ẹ̀ tì ni tá a bá fa ọkọ̀ títí tí kò lè ṣaláì máa lò mí sùn èmi ni adéolú damilọlá joseph apẹtẹ èdè tó fáwọn èdè búra jù bẹ̀rẹ̀ olódò inú akéde sí ọgbọgbọ lóhùn yẹn àpèdèpẹyọ ìta gbangba ni mo pàtẹ dé èmi sí anáàpẹ yẹn gbogbo àti èdè nìka jíjẹ là á pípé là àti dé àti ìdílé di ẹlòṣẹ dédé tèmi ìsẹyìn òrò ni mí ọmọ ẹbẹdì mọkàn báṣọ ní gbogbo pèdèpèdè ó dìgbà kan náà.